أعوذ بالله من بسم الله الرحمن الرحيم إن الحمد لله الذي يؤتي ملكه من تشاء ويذكر ممن يشاء أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرجو منورا فرجي أتدرسوا أولادي يقدم الشهادة أموري في دين أريد táàmà lórí nítorí bára wù kò láti máa ṣe ìjẹ́dà ó sì tẹ́lú àwọn orí èyí tí a ti ẹ̀mà àwọn tọ́wọ́ ọba àgbà nínú ìmọ̀lá ọlọ́run bá àdá àdúrà lórí ó jẹ́ àmà ìwé múlùmí múlùmá nàìjíríà ọlọ́run àdá sùhánà wọ̀tà àdá yóò ló ṣoṣo láàrin wa yóò wá mú ẹnì kan àbáwọ̀ èèyàn kan àbáwọ̀ ìdá kan yóò ṣe lórí wa ní. wọ̀nyẹ́ sí ohun mímọ̀ ìyẹ́sọ̀ ọba tí wọ́n lọ́wọ́ àdá sùhánà wọ̀tà àdá yóò wá ní èyí náà ní olórí yìí àgbẹ̀ nípa àwọn ẹlòmíì láti wọn kò ní. ọba tó ṣe léyìí ajẹ́rì pọ́nà ọ̀rẹ́ ọ̀kan ni. àtúwọ́n ṣe yìí lójútó àti olùkọ́ pẹ̀lú wọn Muhammad sallallahu alaihi wa sallam oníṣẹ́ ọlọ́run iṣẹ́ ọlọ́run rẹ̀. àwọn àgbẹ̀ ọlọ́run ọba wọn yìí kí ó rọra kí àdéhùn Muhammad ọ̀sán ara àwọn ọmọ akẹ́kọ̀ọ́. Àti gbogbo àwọn ẹni tí wọ́n bẹ lórí ilé àti dáadáa. Ìjọ ọlọ́pàá aláà tó fẹ́ láti wà Màhánà. Àwọn àjọ ọlọ́pàá àlejò ọlá ìgbé àtẹ̀yìn ọlọ́pàá ìgbé àtẹ̀yìn wọn. Àwọn ọjọ́ kan wà àti àwọn ọmọ wa ọlọ́pàá wa súnmọ́ nínú ìlú. Má lè yọ ẹ̀yẹ́ tí ara, rárá etí ó bá tí ọrụ máa jẹ́ ìbánisọ̀rọ̀ wa ní kúrúbà tòun òun náà ti gbé abẹ́yà díẹ̀ káwá padà sí ibi tá a nígbà tó wọn kí ló fa àkọ́lé rẹ̀ máa ó والاعتصامات أحسن الرؤيا في الإبداع إن تبقوا لأخرى وتومي قلنا أن أجر على شوكي ìwọ́de ìdánisíta látara tí àwọn olórí wá ṣe tí ó tẹwà lọ́rùn. Káwá ọmọ abẹ́ṣe wọ́de pẹ̀láṣẹ́ ìgbéyẹ̀wó àwọn kan fẹ́ ṣòwò ìlú o àdáyé ní ẹ̀ka mẹ́fà kan jẹ́ kódà àwọn kan tí ìjọba ṣe fún wa láwọn kan lè wéré àdáyé ní ẹ̀fẹ́ àjáde kálíbà àwọn jẹ́ àmọ́ àwọn fẹ́ sọ fún ìjọba yìí pé bí wọ́n ṣe fún wa yìí kò tẹ́ wa lọ́rùn kí ni ìdájọ́ ìdáhùn lè wọ́n ṣe. ìkọ́jọ́ ìsìlẹ̀ ọ̀yẹ́ ń fẹ́ wọ́n bá wa tí a bá wo

láàrin gbogbo àwọn tí ẹ̀yà nàìjíríà ọ̀rọ̀ nàìjíríà lámàlú nàìjíríà àwọn kan fìyà jẹ àwọn kan ẹ̀yà àtúntò àwọn kan ṣòro ìlú ìlú àmọ́ ìgbọ́ wa láàrin wa ní ìsinmi òun náà ni wọ́n lè rí pé àwọn kan bẹ nínú òkú àwọn agbófinró wọn kò lẹ̀ wa ìwọ́n yìí wọ́n máa pè ní peaceful protest kí ni ìyá islam tó kọjú ìlú méjì wọ́n tẹ̀sí bẹ́ẹ̀ tábà ní àdìmọ̀gbọ́ àrùn ìwọ́dìí kí lápá lórúkọ ìlú rẹ̀ àwọn ọmọ ìfọ́ wọn ní kíyà أن تجدون مراحل من الناس في شوارش، ونهني كاري أغنيا كما مالي لكن ترى قما إخواني أغنيا في شوارش، يتجدون àwọn ìsàmọ́gbà òpópónà wa kárí àwọn ìyàmá ká darapọ̀ mọ́ تبدا مهر في شهاد tàbí kárí àwọn èèyàn kan kí wọ́n kóra wọn jọ sí àyè kan èyí tó fẹ́ ìmọ̀wá kóra wọn jọ sáyè mọ̀tẹ́jà adàṣàkì àwọn àdàbí kọ́mọ pẹ̀lú wọn lórí wípé ẹni báyìí báyìí ó ní dáfẹ́. àmìrán tàbí gbẹ́gbà ìbáyìí tí àwọn ọ̀dá ṣe mú wa àti tí wọ́n ń lọ wa nínú wa àfẹ́mà àwọn ìfọ́ ní àwọn àìjẹ́dà ṣàkọ́n àwọn tàbí káwọn wọn lórí àdámà sí ilé ìlàfẹ́ iṣẹ́ ìlàfẹ́ ṣe wá ṣe ìwà ilé ní àwọn àìsíṣọ́ náà kí o ìsìláàmù ní orí tọ́lọ́mù àwùjọ wọn lónìí a lè rí pé ọ̀nà táwọn ènìyàn gbé kalẹ̀ láti lè sọ fún àwọn olórí wípé ẹni tẹ́ ìṣòro àfẹ́ òun lẹ́nu wọ́n. wọ́n a máa ṣe gbólórí ìlú wọ́n á máa ṣe fún gómìnà wọ́n á máa ṣe fún ṣíyàmàní kódà níbi iṣẹ́ àwọn tí wọ́n máa ṣiṣẹ́ láwọn ọmọ kékeré kékeré àwọn náà máa ṣe ara pọ̀ láàrin ara láti máa pẹ̀lú náà pé ń láwọn ọ̀gá wá ṣe fún ààbò eléyìí àwọn ìlú sẹ́rí àdìjọ́ márùn yìí kí ìdájọ́ rẹ̀ ní àbáàdù Ẹ̀rí apákanú àwọn kí wọ́n ní káwọn àmọ́ yóò ní àwọn òbí tó lójú ní èyí tó dì í irú àwọn afọ́ tó ṣeré sí kàbàkọ́lá àdáná yóò mú kọ̀rọ̀gbọ́ yìí àlejò àtúntọ̀rọ̀gbọ́ wà á gẹ́gẹ́ àfọwọ́ àgbà yóò kọ̀rọ̀gbọ́ ní àtúntọ̀rọ̀gbọ́ wà á olóòtú ló burú mẹ́ àtàwọn afọ́ àlejò wọ́n ní àmọ́ pẹ̀lú àwọn kíni pẹ̀lú àwọn mẹ́jọ nígbà àwọn mẹ́jọ ní wọ́n gbé kalẹ̀ òun ni pé àwọn tó bẹ́ẹ̀ ṣe wọ́n fi máa ń àwọn tó bẹ́ẹ̀ ṣe wọ́n fi máa àwọn tó bẹ́ẹ̀ ṣe wọ́n ní máa gbọ́dá àwọn tó bẹ́ẹ̀ ṣe wọ́n ò láàbù láàrin ọkùnrin àti obìnrin bákan náà kò máa kó nǹkan lọ́rọ́ káàkiri wọn ò sì ní máa ṣe apákan náà lọ́wọ́ àgbàdo yìí. àmà ìyìnbá ndị àwọn ìgbọ́ wa ní pẹ̀lú sí apákan náà àlùfáà àtẹ́kọ̀ọ́ òṣìṣẹ́ burú bẹ̀ nígbà a لا يمكن أن يستجر جميع الشرور أو أن yìí kí wọ́n wá tó bá jẹ̀ lórí wọn fi sọ̀rọ̀ àgbàṣà kò wá wọn lọ. ẹlẹ́kùn wọn ní máa gbẹ́jẹ́ kò wá wọn lọ. ẹlẹ́kẹta wọn ní máa torí títí náà bẹ́ẹ̀ náà ìjà lọ sí gbà sí méjì láàrin ọkùnrin àti obìnrin kò wá wọn lọ. báwa náà bá sì wo ń ń bá yín láyé lónìí. kódà yìí láwọn èèyàn ṣe láyé tò látàrí tí wọ́n kó sọ sí ọjọ́ a rí ilé àwọn lóòjọ́ lẹ́gbẹ̀ àwọn lẹ́sìn òjẹ́ni torí bẹ́ẹ̀ ní ṣe ọ̀dọ́ àrọ̀ ẹ máa rí káwọn ọmọ ọmọ sí ẹ ní ṣe ọ̀dọ́ àrọ̀ ẹ máa rí fún ọmọ sí orí orí ẹ̀sì máa rí ìdàpọ̀ láàrin ọkùnrin àti obìnrin ìfọ́lábúrá kò sì sí ní gbogbo àwọn nǹkan báyìí ní bí máa padà já sí òun náà ní ìgbàdé tí máa tẹ̀ látara lókè sí ìjọba òpọ̀ tọ́bátẹ́ bá lọ lórí àwọn ọmọ wájú báwọn afá ìlú kalẹ̀ á rí i pé ó ṣòro وقال أكثر من العلماء àwọn yóò ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àtúfà tí wọ́n sọ fún ayé pé a ní kò lọ àrọ̀ wáyé ìsọ àwọn ọmọ bá ti dá kámájú kò lọ àrọ̀ kámájú pé kámájú bá fi wọ́n ti àrọ̀ mọ̀ kámájú wọ́n fi látara ẹ̀ńtí àwọn adarí ṣe fún wa tó tẹwà lọ́rùn wọn ní ọ̀rọ̀. àwa ní kí ló dé tẹ̀yà tó àwa yìí pé ní àwọn ọmọdé hàzà yìí tó fi tí ó wọ̀ nínú ẹ̀sìn wa yìí tọ́ba sì ní ìkàdé rọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá tó bí ìjọba ó ṣe ọlọ́run ó sì ṣe àlẹ́bùwà mọ̀fáàmà tó ń lọ àdájà ní ìwọ́rọ́dúnwà wọ́n ní kò ní ní mùsọ́nà ọ̀rẹ́ ní ní máa padà yọrí sí rúùmù alàmìhàkì ní máa padà yọrí sí ìdógún ìdáwà aláàlẹ́ ìdàmú ìgbàjọba ní tipátipá lọ́wọ́ àwọn kíni lọ́wọ́ àwọn kíni ṣe lọ́wọ́. ọ̀rọ̀ àdúgbò pẹ̀lú ìlọrin nínú àdúgbò náà kíkà máa wọ́n ti ìwọ̀. wọ́n ní kódà bẹ́ẹ̀ ní ń bẹ Muhammad sọ́dọ̀ àfẹ́sà kíkà máa wọ́n ti ìwọ̀. kódà wọ́n bá tún wọ àkùdá àkùwá àdúgbò kùnà ọ̀gbà tá a bá tún wo farko wa yake mai magana dalilun al'aqliya wọ́n bá wá tún bẹ́ẹ̀ nílà káàrí gan á mà pé káàkì wọ́n tó ìwọ̀nyí òkè wa wọ́n ní dalilun alàtà àríyìn yìí ti nínú tí náà ọlọ́ọ̀bá aláàfin aláwọ̀dá àlè wọ́n nínú àbáwọ̀ tó wájú rẹ̀ dá ayá àfìsìlá ọlọ́ọ̀bá aláàfin aláwọ̀ wọ́dà àlà ọlọ́ọ̀bá tó wájú wájú pé àwọn ènìyàn nílá ṣe ìfàánú wọ́n ní ìyá ayúwàlá ìlà àmẹ́lú ọlọ́ọ̀bá pé ẹ̀yìn òmìnir pẹ̀lú ọlọ́ọ̀bọ̀ tí ìgbàgbọ́ nínú tẹ́ẹ̀lú kọ́bìtẹ̀ ẹlẹ̀ fọ́lọ́run nínú kọ́bìtẹ̀ ẹlẹ̀ ní wọ́lọ́ ọmọ àdá ó yanjú. a ṣe ìmòmí ní tẹ́ẹ̀lẹ̀ ìtọ́lọ̀ bá ní ìṣúná ọ̀pọ̀ náà ẹran sí wọn ṣe. wà á ti rí oṣù rẹ̀ bákan náà ẹsẹ̀ ní àlejò wa Muhammad sọ̀rọ̀ náà wú àlejò ìṣẹ̀lẹ̀. wà á wú ní amòrì ní nkú wà á wú ní àwọn aláṣẹ yín àwọn aláṣẹ yín àwọn olórí àwọn tá ṣe máa lé orí lórí àwọn tá a lè fún bí ọlọ́dẹ tó yẹ wọn. ìkọ́sẹ̀ ìdìbò yẹn wọ́n ní ayé ìdí àmà pé ọlọ́run bá fẹ́ àtẹ̀lé gbogbo ẹni tó bá tó lé wa ní orí. sọ́ọ̀lì òǹkàdà àwùfà ẹni rẹ̀ ló jẹ́ ni àbí òkè báàrù kàdà àwọn fàdìrọ̀ kódà kódà fi ń pé ẹni dáadáa ní àbíkí ni abẹ́ni abẹ́ni ní ọlọ́pàá yá tó wà wọ́n ti bá wọ́n ní ayé àyè bí a máa pé ìtẹ̀lé olórí ọlọ́run ti ní ìjọba ọlọ́run máa tẹ̀lé olú àwọn ìgbàgbọ́ òdòdó wọ́n dábàá wọ́n tún láti wà lọ́wọ́ náà tẹ̀lé ìṣòro alàgbà lónìí náà ìṣòro láti aṣọ ìka ó ti àbá wọn súnmọ́ náà wà lẹ́tà áàrí ní pé ọlọ́run ṣe àlẹ́bí náà ṣe lé wọ̀ ìmọ̀ ṣe kí ni ìmọ̀ owó ti nítorí pé ó ṣe kí ni wọ́n ti tó lọ́wọ́ àdúgbò amẹ́ta yìí àfáwa áwòrán gbọ́dọ̀ báyìí àdáhìn àwọn ẹ̀ka àdúgbò wa àfáwa áwòrán máa ń ṣe àdáhìn ولا تليق رسول الله صلى الله عليه وسلم يقول أبا وإني أوقع كلمة محمد صلى الله عليه وسلم هو ضمائك خيار أهمتكم àdábìnrin ẹ̀rí àwọn ẹ̀ṣà àwọn ẹ̀ṣà àwọn olórin yìí àwọn tó ń lẹ́ṣà nínú àwọn olórin yìí tó já sí pé lọ́dọ̀ wọn ọlọ́run bá àdá ẹni ẹ̀ṣà ni wọ́n èyí náà sì mà gbé orí ẹ̀ṣà náà ni wọ́n lọ́dọ̀ sí rẹ̀ alẹ́dínà yòrìbùnáhùn wẹ̀yìnbùnáhùn alábìnrin òun làwọn tó já sí pé ẹni ìjẹun àwọn alábìnrin àwọn alábìnrin àwọn àwọn àtúntò tó yẹ sáà òun náà ni àwọn tó dájú pé ẹni ìfẹ́ wọn àwọn náà ṣe kí ni àwọn náà ṣe yẹn bẹ́ẹ̀ ṣe ń yẹrù àwọn náà ṣe kí ni àwọn náà ṣe yẹn olórí ta abẹ́jẹ̀ mọ́ òun náà ló ló ṣe ká lọ. nítorí wọ́n ṣe ta abẹ́ wọn a ti fẹ́ òun náà ti fẹ́ wa ló ṣe máa náà ṣe kí ni káwọn náà fẹ́. àbẹ́bí ni wọ́n ti sọ lúùlà àríyìn bákanáà wà ní sọ̀lún àríkò alábìnrin kódà gan ibi tí ẹlífẹ́ wọn dé táwọn náà nífẹ́ ilé bẹ́ẹ̀ dé ń sàtúwà fún gbogbo òun náà bá jí ìgbẹ̀yàn ọlọ́run lágbájá kó o fi olórílẹ̀ wa lórí kọ́mà tó bàjẹ́ fún òun fẹ́lọ́ ń dìde ní òun náà sàtúwà fún ilé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń bẹ dáadáa fún wa tí wọ́n pẹ́ nípò nítorí dáadáa tí wọ́n ṣe fún àwọn náà ń fẹ́ dáadáa fẹ́yìn náà nítorí pé ẹ̀yìn náà ti dáadáa báwọn lẹ́fẹ̀ẹ́ anábìwá muhammed anábìwá pàtó àwọn olórí kan bẹ láyé ẹni wọn kò jẹ a máa nífẹ̀ẹ́ wa àwọn ọmọ nífẹ̀ẹ́ wa a máa tàdúrà fún wa àwọn ọmọ tàdúrà fún wa wàṣìrọ́ọ̀rù àjùmọ́jùmọ́ alábìnrin ìwádà olúwa mú ní ìlú àwọn olóyìn yìí تنتم الذين تمهزونهم ويمهزونكم الذي إلى أمنا جنبكم تمهزونكم èyí lẹ́jí ni èyí ń kórìíra wọn ẹ kórìíra wọn wà sùúrù ní ìlú nàkùn bákan náà àwọn náà lẹ́jí ni àwọn náà kórìíra ni ẹ kórìíra wọn àwọn náà lẹ́jí ni àwọn náà kórìíra ni àlọ́bí wọn tẹ̀lé àwọn náà wọ́yẹ̀ àrúnàkùn wọ́yẹ̀ àrúnàkùn bákan náà èyí ń gbé wọ́n dé pé àwọn ẹgbẹ́ gírí àwọn ẹgbẹ́ yìí lórí arúgbáyé lórí ọ̀rẹ́dẹ́gbẹ́jì látara pé ó kórìíra àwọn fẹ́ǹsì gbọmọ wa látara ìdá tí wọ́n ṣe kí ni tí wọ́n ṣe lọ́wọ́ àwọn gẹ́rọ̀mọ̀ ta kórìíra àwọn arúgbáyé lórí ọ̀rẹ́dẹ́gbẹ́jì

tó ní máa jẹ́ kó ìlà rẹ̀ àwọn náà kó ìlà rẹ̀ bá ṣe wá ń ṣe tó fún wọn àwọn náà ṣe tó fún wa lẹ́bi wá ń sọ̀rọ̀ yìí kọ́ọ̀lù kúlùmẹ̀ yá lọ fún lọ́dá yìí tó ní ilẹ̀ mọ̀ọ́mà tó bá wà ní báyìí láàrin wa àǹbàyá àmùnà ìlú wọn àwọn tó wá sí ìlú wọn láti wà Muhammad àǹbàyá àmùnà ìlú wọn ìrẹ Muhammad tó wá sí wọn ṣé ó kàmà yà máa tó lọ rí náà bá dà ní ìlú lábáwá ó lọ sí ọ̀sẹ̀ kàdá pọ̀ ní ṣé kàmà yà lábájá a máa túnbà sí ṣe kápìsọ̀ wọ́n sí méjì kọjá sí ilé àwọn ọ̀ká wọ́n máa tó rẹ̀ wá bẹ̀ àwọn ọ̀kọ́ máa tó ọ̀tá wọ́n bẹ̀ àjáwọ̀ ọ̀gbọ̀n kí ló wà fa kí ni ó fa káàmà ẹgbẹ́ kí ni káàmà gbogbo ní olórí ní àdáwà sí ìwọ̀dìmọ́kù látara pé àwọn ọlọ́pàá tàbí akóyà ọ̀hán lọ ọlọ́pàá tó wọ́n ayé báyìí tí kábàdà bá wọn ṣé ká máa pariwo lé wọn lórí ká máa ṣùgbọ́n lé wọn lórí àṣùwà dáhùn ìlú kọ́ọ̀dá náà máa àkọ́ọ̀mù bí olùsọ̀dá rẹ̀mí olùsílẹ̀ fún wọn ní wọ́n gbà tọ́lá ti bẹ́ẹ̀ tó ọmọ yàrá wọn ní wọ́n kà kápá jẹ́ ní mọ́tẹ̀bí gaba tí wọ́n ṣe adájọ́ ní àdá màwọ́lá àléyìn wà ní màwọ́lá àléyìn wà ní adájọ́ ní ẹjọ́ ti ẹ̀kọ́ gbogbo ẹni kẹ́ni náà bá fúlọ́ lórí tó lọ́dún wọ́n ìjàmbá rẹ̀ ló sọ̀bọ̀ sílẹ̀ fàwọ́hù yáàbí lẹ́yìn àti ìmáàbí àtìlá ó wá ní gbólórí ìrùngbó mú tó bẹ́jẹ́ káwọn máa ṣe ìmá yapa ìmá ṣe ọlọ́run máa ìlà àdẹ́kùnwà mahama tó wà sọ́nà àdẹ́kùnrin mẹ́fà ṣe ní pé ṣe rí mọ́ní òun ẹ̀yẹ tó àbẹ́bí wá ní ẹ̀ gbọdọ̀ jáde láéláé kú omi ìmọ̀ ọgbọ́rọ̀ tí wọ́n lẹ́nu tó bá parí láti ẹ̀kọ́ lọ́run lálẹ́bí. àbá tí wọ́n ní ẹsẹ̀ tó jẹ́jẹ́ ẹgbẹ́ kí ni bàbá ẹ̀ta fún ẹgbẹ́ yóò fún un. àti ìdí ilẹ̀ tó dáa fún àwọn àwọn àgbà wọn ni à ń ìwọ́n ní ìlànà wọ́n ṣe ọlọ́wọ́ wọn wọ́n dábàá tó wà ní ìlú tí a bá wà fún sí ìwọ́n bá wà ní wọ́n yìí. àdàbí ni bàbá mi àlẹ́ ìṣe à yàtọ̀rọ̀rù pàdéyàtì àdàbàṣẹ́lá ń gbogbo ẹni bẹ́ẹ̀ni kó máa rí lára olórí rẹ̀ nǹkan kan tó kórìíra nípa bó ṣe ń ṣe pẹ̀lú wa bó ṣe ń bá wọn lò ó ní pé wọ́n bá wọn lò pẹ̀lú àwọn ó jẹun àwùjọ àkóyà rẹ̀ torí ẹ̀ ó fẹ́ mọ́dá àwùjọ mọ́dá àkóyà rẹ̀ torí ẹ̀ àdúrà Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ ní pàdé ẹ̀kọ́ àdáyé pé kò sí kí kò sí dúró mọ́tò rẹ̀ lọ́wọ́ ṣe sọ̀rọ̀ ọwọ́ àwọn ìgbìmọ̀ àwọn ìgbìmọ̀ àwọn èyí tá a mú ìdáàbò wọ̀ṣọ́gbà ó lọ́ta sí ilé àtẹ́jìmọ̀ wọ́ọ̀dì lórí àwọn olórí ìdẹ́kọ̀ọ́ obìnrin wọ́n ti ọlọ́run wọn. دليل على تاريخها من أقوال من أقوال الصحابة رضوان الله عليهم وإذا رضوا ọ̀rọ̀ àwọn صحابة àwọn ọ̀sìn yà máa pé ìmáa ṣe wọ́n ṣe lólérí lórí ìgbà àtẹnigbà àpapọ̀ lọ́rọ̀ ìjẹ̀lẹ̀ ẹ̀dà fún àwọn anàkùnrin máa ní rọ̀dí àwọn ọ̀rọ̀ àdánù tó bá yìí pé na ha na kìbàmáwù na iná àtàádì rọ̀súrù láì sọ̀rọ̀ lọ́rọ̀ àtọ̀lọ́rọ̀ àwọn alákùnrin àwọn àgbàgbà wọ́n pọ̀ fún wa nígbà àwọn sàájà lẹ́nu wa Muhammad sọ̀rọ̀ àtẹ́jà wípé látàdúgbò òmọ̀rọ̀ àkùnrin

ọba ṣe tí ó dá ẹmọ́dùnmọ́ tọ́lá ti nínú ẹmọ́dùnmọ́ ẹ̀sùn mẹ́gbàmọ́ wọ́tàkù lọ́ọ̀rọ̀ afọ́lẹ́ ah, ní à èyí bá ń bá tó yìí ẹ̀fà yọ ọjọ́ lọ́wọ́ máa wọ́n sì rú bákan náà ẹ sì máa ṣe sùúrù ẹ máa tó kí wọ́n ṣe ń fún ní tó ìgbà díẹ̀ ní àmì òfin wọn. Ọ̀rọ̀ láti rí ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ lọ́dọ̀ máa Ó ní táwọn àgbààgbà sọ̀hábà ọ̀fà mi nípòlú. Tọ́lá wá ṣe ìmọ̀jọ́ náà rọ̀. Tọ́lá wọ̀lú ìjọba tó lórí àgbègbè lórí. Ìjọba sọ̀rọ̀ kò bá kò pé táwọn olórí ẹ̀kùn sọ́rọ̀ bá ń sọ̀rọ̀ orílẹ̀ ìjọba ń pín ọgbọ́gbọ́ wọn lẹ́ àwọn àti ọgbọ́gbọ́ wọn lẹ́ bákan náà wàkọ́ọ̀dà àbúdàbùdà afọ́ àbúdàbùdà òun sọ ní ọ̀rọ̀ rẹ̀ ilé fa ìlà àwọn ọ̀dà ìlú ìbára láti tọ̀ àtùrú àdà ìmáàbì afọ́

ìtumọ̀ rẹ̀ ní ilé ìyẹn forúkọ rẹ̀ jẹ́ ìtumọ̀ rẹ̀ ní ilé ìyẹn parọ́ bá ní ìtumọ̀ rẹ̀ ní ilé ìyẹn sọ táwọn èèyàn lẹ́yìn ń pa rẹ̀ àwọn aburú táwọn òní kékeré tí mo ní fi nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ ìtumọ̀ rẹ̀ ní ilé gbogbo ìfẹ́fẹ́ táwọn èèyàn ní sọ lórí tí wọ́n fi máa tẹ̀ láti rẹ̀ gbogbo tí wọ́n máa wá sọ nípa rẹ̀ láyé ilé òdà ní sábà olùgbẹ̀gbẹ̀ yìí bá fi ṣe lẹ́yìn ẹ̀yọ́ mọ̀ pé olójú méjì ẹ̀sìn ni torí gbogbo ẹni bá ti yẹ ẹ̀ma tó bá ti yẹ ẹ̀ma èrò lórí ó dà fẹ́lẹ́ bí Muhammad náà bẹ̀rẹ̀ láyé tó bẹ̀rẹ̀ àti kíkì dẹ́mẹ̀ ní ìfẹ́ sẹ́ni wà Muhammad lọ́wọ́ àwọn ìjọba wọ́n kọ́ ní àìsàn àbáwọ̀ ìṣòro onímọ̀ àfáwa ni wà ní dáàbò wà láàrin àwòrán àfáwa ní àbọ̀lọ́wọ́ ní o ìyìnbá dẹ́gbẹ̀ fáwọn olórí ní àwọn tó ń ṣèjọba ní ló ń bá dẹ́gbẹ̀ fún wa àfáwọlọ́wọ́ ní. فإن لعلهم الحال قرصون àfáwa àbúdáríga ó ní ẹ̀rí

ẹ̀sìn ọmọ ìgbàṣẹ́ tó ọdún bọ́lá ẹ̀dún pọ̀jù wọ́n ti lò fún ìgbẹ́ òkè nítorí pé àwọn èèyàn ti ń kírun lọ́lọ́dí ìbẹ̀ wọ́n kọ́ bá ti dínú bá òṣìṣẹ́ ẹgbẹ́ ìjọba àti ìjọba bó ṣe ń bẹ láwọn olùkọ́ lórí ẹgbẹ́ láyé ẹgbà ti ṣe bá ti dínú bá láàrin ilé kíni sí ìlànà tó dájú kò fi àlùkọ́ torí ìgbà sí àlùkọ́ náà ní pàtàkì ìkọ̀ tọ́lá wọn ti ṣe àdúgbò ọ̀rọ̀ tí wọ́n ti bá wọn yẹn òun ló fi jẹ́ yóò máa ṣẹlẹ̀ àfọwọ́ yìí ọ̀tọ́gbẹ́ fún wa wọ́n ní bàbá tó lọ wọ́n náà sí wọn ìgbàjẹ̀ sílẹ̀ yóò kọ̀rọ̀ sí kí ni yóò kọ̀rọ̀ máa jálẹ̀ torí pé wọ́n ní gbogbo àwọn tí ò fẹ́ jẹ́ àgbáyé yìí gbogbo ló bá wà ní ẹmọ́jọ́ fún wọn wọ́n wà kọ́lọ́pàá jáde wọ́n kọ́ فانا ما قلت له مش الدول اللي لا بقى لا بقى نوجع وقال وقال الله عليه ذلك هذه ما قال وقدم له يقول لا ذلك فهذا يقول لا أو يقول لا يقول لا كثير مجمع يا أبا درداء كيف نمنع كيف نمنع àpọ̀ ìwà ń bèèrè àwọn ọmọ wa ń bèèrè àbúdàbúdà nígbà tó tó lè fún wa báwo ni wọn wá rí báyìí kí ni wọn wá ṣe fún ọjà yẹn kọmá tó lè pè kọmá tó bí kọmá bínú fún wa kí ni ká ṣe fún wa àpọ̀ wa ní ìgbà ọ̀rọ̀ ayélujára nínú òun máa nà wọn ní wọn ní ìgbà ọ̀rọ̀ ayélujára nínú òun máa nà àtọ̀ ìbò àwọn bàbá ní àwọn olórí kí ni dábàá ṣe gẹ́gẹ́ kọ́ ìṣe kọ́lá ìṣe wòó tẹ́lá yìí lára àwọn olórí ìṣe kórìíra ìṣe ẹ̀ṣẹ̀ èyí tẹ́ẹ̀tì máa bínú sí wọn tẹ́ẹ̀tì máa tẹ́ẹ̀tì sí wọn ẹ̀ṣẹ̀ sùúrù ni o fa ìnà lọ́ha ìṣà rọ́ha dáadìta nínú àwọn àgbàdo àwọn àdúgbò ìgbìmọ̀ àfàbọ̀rọ̀ ni àbújá ọ̀pọ̀lá ni mí mo dá mú ọlọ́pọ̀lá mú ọkọ̀ là ní ìlú. Tọ́lá ẹ̀ka ọ̀la àwọn ará Bíbíà wọ́n ṣe sùúrù mi tí mo dá lébẹ̀ láti mi tí mo lẹ́sì tó ti wá ní pé kí ìjọ tó kú lẹ́nu ṣe ti lọ́wọ́ kò lẹ́nu. Àwọn àìsí tó bá ẹ̀kọ́ ṣe sùúrù mi tí mo jáde lé olórí wọn lórí mo máa wọ́n lé lórí ìgbà tó kú ọ̀bẹ lọ́sẹ̀ bí kò lẹ́nu بل الله تعالى توفي ذلك توبة سبحانه الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن عليهم بإحسان إلى يوم الدين أحبابه àtọ́jú ọlọ́run lára àtọ́jú ọlọ́run àti ilé ọlọ́run pẹ̀lú ọmọ hàn ìyẹn tí ọlọ́run bá ẹgbẹ́ mi dá sí ẹ̀rù kí ni orí ìsáàbù dáfíì ní ìwọ́dìwọ́ ọlọ́wọ́ látara ń táwọn olóyìn wá ṣe tó tó wà lọ́wọ́ àtọ́jú wáyé pé ìbá ti ṣe ìwọ́dìwọ́ ọlọ́wọ́ lé wọn lórí sábà ní tí òjòrò alẹ́rùn àní àlámù ẹgbẹ́ tí mo ti dé ní ti fara mọ́. a ní torí pé ìmọ̀ padà já sí pé ìjáde lórí orí orí máa padà já sí. àwọn ìgbọ́ wa ní ìjọ́ ìgbàgbé aláàbò ní dẹ̀lílù àtìlíyà àtàrí nìkan òun náà ní ẹ̀rí táà náà bá jẹ́ fún àkáyé nígbà tí ìsìlámù ti tẹ̀lé èèmù láàrín ọdún tí a bá ń lé sí ìjọba àti èrò. wọ́n ti bá wọn ní ọlọ́pàá náà fún àwọn ọ̀dọ́ àná ṣùgbọ́n náà láti fi báyìí. ọ̀rọ̀ àwọn olórí láàyè ní ṣe ìlọ́ ní wọ́n kò sí mú ìlà fásù lẹ́yìn padà ní àmìlá tó ń mú ní orí. ọlọ́yìn àti ìlú kan náà. ọ̀dọ́ ọ̀rọ̀ àwọn ìṣọ́nà. ọlọ́run sọ fún àwọn mùsùlùmí gbogbo àwọn tó bẹ̀rẹ̀ lọ sí ìròyìn àti ìgbà wọn tí wọ́n ṣe ìwọ́de ìwọ́de gbogbo àwọn tí wọ́n ṣe ìwọ́de ìwọ́de kò sí ìròyìn àti èyí náà wà láti gbé ìròyìn kí wọ́n lọ sí àwọn ìlú tí wọ́n bẹ̀rẹ̀ ìwọ́dì torí wọ́n yá àwọn ẹ̀ṣẹ̀ mú ìwọ́dì tí ó mú wàhálà tó wọn tí wọ́n sáwọn ìlú Àwọn tó ṣe ìlú yẹn, àti kúkọ̀lá tẹ̀yìn kúkọ̀lá tẹ̀yìn nínú yẹn, kí wọ́n lọ wòó Libya wọ́n ní kàdájú ìgbà wọ́n ti lè wọ́n lè lórí wọ́n lè bẹ̀rẹ̀ láì sí wàhálà wọ́n ṣe lọ wọ́n ṣe lọ wọ́n ṣe lọ ó lè ní wọ́n ti ṣùgbọ́n lè wọ́n ti ṣùgbọ́n méjì wọ́n lè ní kàdájú ọmọ tọ́jú wá pàdé àbòbò tọ́jú máa lónìí níbi àwọn ọmọ gàdáfì lónìí ìdí ọlá tọmọ ẹbí sí àwọn ẹbí láyé gàdáfì mọ́lọ́dì ẹwọ́n sáré tó nígbà ayé díẹ̀ tó náà ti gbé tó láwọn olórí àwọn òṣè dáadáa tó náà kọ́ àtẹ̀yìnwá àtẹ̀yìnwọ̀ sáwọn yóò padà bá ìjọba nígbà tó gbàjọba ìgbó ń bá wọn láti síwájú tún ìgbé tó ṣe dáadáa òun tún wá kéèké tó ìlú sáwọn yóò rí náà ewu wọn ṣe pa wọn kún bí ẹni pẹ̀lú ewu Syria ewu Afghanistan ẹ̀rù ẹ̀rù yìí gbogbo àwọn tó ń ṣe wọ́n lè máa mọ̀ lórí àwọn èyí kí ó padà pẹ̀lú mọ́tò ogun nígbà tó ti wá ṣẹlẹ̀ ẹ̀rù kọ́lù kàtàkìnì tí wọ́n ṣe wọ́n lè máa mọ̀ lórí wọn lórí kí ó padà sí fún wa ogun ẹ̀wọ̀n ṣùgbọ́n táwọn náà ṣe wọ́n tó wọ́n ó wá ti wàhálà sí wọn lọ́rùn àwọn méjèèjì wọ́n lọ ya òògbádùn ara wa àwọn àlùfáà ní bá àtàrà gbé ìlú àkàlù á rí pé ìwọ́de ìbẹ̀rẹ̀ rẹ̀ láàmọ́ mà ní tí ó padà lẹ́yìn àtòkíjà náà àmà torí pé àwọn bá ní àlùfáà ní ìwọ́de pẹ̀lú àwọn májẹ̀ ṣé ẹwà àmájẹ̀ ní ìfún kiri yóò tó wájẹ̀ yìí

ìwádìí ìlànà tó wá ń ṣe láyé tí ò bá ti wà lá. ìdájú twenty àkàkiri ẹgbẹ́ rẹ̀ tó lọ ẹ̀fọ́ ọ̀rọ̀ yìí. ló ti dájú pé táwa náà bá ṣe sí làákà yìí táwa bá wo mọ́sẹ̀ táwọn ẹni àlẹ́ tí wọ́n ṣe lágbàáyé táà lọ́wọ́ yìí ní àjọ ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. a rí bí àwọn tó ń fi àdókòrò àti kí ló ń kọ́ra kẹ́ ọlọ́wọ́ Muhammad ló ti ní ẹ má ṣe wọ́de lé wọn lórí oòrùn ní wọ́n gbà sábà bí kírun sẹ́yìn náà ṣe kíbi sẹ́yìn náà ṣe kírun pẹ̀lú wọn. bí wọ́n bá wọ́n bá ti lò wọ́n dá ní yóò ṣe kí wọ́n bá àwọn lọ. torí pé àwọn tó bá ní ṣèwọ́de àní kí wọ́n fà á lọ́sàbí ṣèwọ́de wọ́n ní torí kó lórí ìdálámù sí i.

lẹ́jọ́ wọ́n ń ṣe ìwọ́de ní wọn lórí ìwọ́dẹ̀ ẹ̀kọ́ jẹ́ bàbá wọ́n àti pé ẹlẹ́gbẹ́ ní ọlọ́run wọn bá rẹ̀ ṣé máa lẹ́jọ́ ilé lórí lọ́mọ̀ tó wọ́dẹ̀ ní wọn lórí ìwọ̀n bá lẹ́jọ́ ẹgbà onígbò bá ń ṣe lọ́sàkó sí ẹbí lábọ́ ẹgbọ́dọ̀ bá ní ọ̀dọ́ ọlọ́wọ́ bá mọ̀ ní ẹni orí ọlọ́wọ́ àkọ́kọ́ yìí máa ń bẹ́ẹ̀ pèsè fún ara yín ẹgbà mọ́bí bá ṣe é kò ní sí ẹgbẹ́ ẹgbẹ́ ìyá rẹ̀ tẹ̀mà lórúkọ jẹ́ tó ti ní àmì lọ́wọ́ tó ní lẹ́yìn tó lọ́mà tó ní gbogbo ẹ̀ lóko tó lẹ́yìn kan wọ́n wá ní ìṣúra burú lábẹ́ gbogbo àwọn tí máa ń ṣe ẹja wọ́ọ̀lù ẹja wọ́ọ̀lù ṣe bá padà ní wọ́n padà sí àwọn tó kù wọ́ọ̀lù. àwọn tó máa ń ṣe ẹja wọ́ọ̀lù ẹ̀ ń pàṣẹ pàdé oríṣi ìjọba tí mo dúpọ̀ àwọn èèyàn náà wọ́n. ẹ ẹ̀sìn ọ̀pẹ́ ń gbé lánàá lórí àwọn mnd ni tó bá ti gbé owó tó láyé pátá lọ́la yìí ó lọ fáìtì ni àtijọ́ tó kún fún ẹ̀sìn àmọ́ àti mọ́tò mọ́tò tó gbà mọ́tò mọ́tò káàkiri gbogbo ní ìmọ̀ aláwọ̀ tó ọmọdé ń lọ́yà ṣé kò ní gbọ́wá nígbà tó ní lọ́yìn gbèrè ṣé kò ní lọ́yìn

kí lábà wá ṣe wọn wọ́n ṣe kì í náà bàbá ìwà ti lọ náà ṣe kọ́ wa àwọn àgbà wa ní ẹ̀rọ ìṣòro fún wa kàmá kọ́lá ìmọ̀mọ́ àbàdì àti ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀dọ́mà àfọwọ́n ní àwọn dáàlà ìlànà dáàlà fún ìṣàlẹ̀ àpá àtúbájá ti àdúrà àwọn pé tọ́lọ̀ sọ fún wa nípa àdúrà yóò tó bá ṣe o á tà á ìtúntọ́ àfọwọ́ àdúrà yìí ẹni náà ló ṣe ní olórí tó wọ́n bá fọ́ọ̀mù ní kúṣù ní àdúrà máa ń tọ́lu tó wọ́n bá ti ṣe òun nílé kí ni màá gbà lẹ́sẹ̀kẹsẹ̀ àfọwọ́ yìí ní ẹni náà ló ṣe fún ní ọjọ́ olórí nítorí olórí bá ti dá ìmọ̀ta ọ̀pọ̀ ìrìnàjò náà ọmọ ṣèlú ìmọ̀ náà ọ̀pọ̀lọpọ̀ tẹ wá rí kẹ́sí fún wọn ọmọ ìgbà tó kò ṣe nìyàn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. bàbá yìí kẹ̀kan tí ó tí ó tí ó kẹwàá lọ́rùn lára wọn wọn ní káyà tó lè àkáyà tó lọ́rọ̀ sọ kó bá sọ. tọ́lá wọn tó nítorí wọn. ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ wá ń sọ ìwọ̀n yìí ọ̀dọ̀lẹ̀ká tí wọ́n rí ọ̀dọ̀lẹ̀ká tí wọ́n rí. tó ìgbọ́wà àgbáyìtà yẹ bá ń sọ fún àwọn gbọ́ ẹjọ́ ti fi ìró ìjọ bá ní àgbọ́jú wà ó lé ìjọba gbọ́dọ̀ tó kù máa ká ìdìbò nàìjíríà ẹjọ́ ti lọ sí ayé ìwà ọkọ̀ láti fi lọ́ọ̀ lọ́wọ́ ìfọ́kànlọ́ ọ̀pọ̀ òjúwà lẹ́yìn tó kù lọ́pọ̀ òjúwà pọ̀ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìjọ ti yàwó èèyàn sí ìfọ́ọ̀sì báwọn èèyàn bá fún ọmọ ọjà. wọ́n nígbà kan náà ìjókòó à ìròyìn ìjókòó lẹ́kọ̀ọ́ máa kàn lọ́wọ́ orí àgbà ìròyìn ìjókòó lẹ́kọ̀ọ́ máa jẹ́ kó máa kàn lọ́wọ́ tó ló bá ń ṣe wọ́n ń tàbí ìdájí tó bá sọ̀rọ̀ tàbí tábìlì lákàtí tó ń tàbí tí babaláwo tó dàbí wọ́n ní kò ju ẹ̀yìn tó kọ́lọ́ tó bá ṣe rí. babaláwo wà pẹ̀lú òkú rẹ̀ ó fẹ́ kábọ́ láti bọ̀ wọn. ló ti sọ̀rọ̀ ní ìlú ẹ̀sìn rẹ̀ tó bá wọn kò tó láti. báwo ló wà bá pẹ̀lú àwọn òkú tó dájú báwo ni wọ́n ti ṣe gbogbo ìdára sójú sórí lórí títí abọ́dọ̀ lọ pẹ̀lú àwọn ẹ̀dàbí mú onóòtútà sí tó túnmú báwọn ìgbẹ́ bá ń lórí àjá báwọn ìgbẹ́ bá ń lórí àjá tó dájú pé àjọ àlábàdé ní láàrín ṣe àpọ̀lọpọ̀ láti ṣàrò ìgbàlá nàìjíríà rọ́nà lọ́jà àwọn ẹ̀sìn ìlọ́pàá ìjọba àpọ̀lọpọ̀ láti ṣàrò ìgbàlá àwọn olórí wa ọlọ́pàá tó wá ṣe ọ̀nà tó wọ́n ṣe ọ̀nà kọ́ wọn máa ṣe ọ̀nà kọ́ wọn máa ṣe àwọn ẹ̀ṣẹ́ ìṣẹ́ àti ẹ̀ṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ Ọkùnrin àrá, kí ìgbàlẹ́ ìwọ̀n kí ni ìṣọ̀rọ̀ ṣe mọ̀ tó fẹ́ nínú tó bá ní inú ìyàwó rẹ tó ní ìṣọ̀rọ̀ ní ìrọ̀rùn tó ti ní oṣù tó dàgbà wọn tó lọ́wọ́ gbogbo bóyá tí wọ́n lọ́wọ́ bá ṣe wà mẹ́ àti ọlọ́pàá náà sùn máa lọ sí ara nàìjíríà ọlọ́pàá sùn mọ̀ kan láti ọlọ́pàá sùn mọ̀ láti mọ̀ sọ́kàtà ìlànà wọn ni sọ́kàtà ìlànà àti